أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbèǹde alkiyama ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí tún ni fiqhu class fikiu class níbi tá a ti máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn àgbọ́yé ẹ̀sìn wa eléyìí ni ọmọ jẹ́ asolat part seventy three asolat part seventy three tí ọmọ jẹ́ solatu tatọ́wọ́ part sixteen so ibi tí a dé ní part seventy two òun lọ̀rọ̀ kìyàmù lail kìyàmù lail àsára àwọn sọ̀látù tàtọ̀ wúwàì àwọn àrùn àṣegbọrẹ tí wọ́n fẹ́ ká máa tún ṣe kún ọ̀ràn yàn tá a fi lè jẹ́ ntọ́lọ́hún yọ́nú sí tá a fi lè jọmọ àlìjánná tá a fi jẹ́ kan àwọn ẹni re òun ni mímọ jí lóru mímọ ṣe náfìlà àmọ́ bẹ́ ọlọ́run ọlọ́run máa rọ fún wa kó o ṣe nírọ̀rùn fún wa. ibi tá a dé ni fàdọ́ ìlú kìyàmì lẹ́yìn wàtàrgìbù fi àwọn virtues ọlá tí ń bẹ nínú mímọ ṣe náà fìlà lóru lẹ́ni tó fi ń wá ojú rẹ ọlọ́run tó fi ń wá yọ́nú ọlọ́run àti bí ṣẹ̀ríà ìsìláàmù ṣe ṣe wá lójú kòkòrò àti kóòtì àwọn àyà kan nínú alukur'an bákan náà a mú méjì péré nínú àwọn ahadith àwọn àlàyé àwọn ọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam àti yanjú àdìsí àfàwà àbúrẹ́ra àti àdìsí àfáàwọ̀ abdullahi ibùnú salam ká tún fi bí àdìsí méjì àbí mẹ́ta kan ká wá bọ́ sí agbọ́nrin míì lórí ọ̀rọ̀ náfìlà òru yìí náà ni o ká kúrò níbi ọlá tí ń bẹ fún un ṣùgbọ́n ká tó kúrò ń bẹ̀ ẹ jẹ́ á àdìsí méjì àbí mẹ́ta yìí àfáàwọ̀ abu malik alasharish abu malik alasharish kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn wọ́n gbà wá ní nàbí yìí sallallahu alaihi wasallam annahu qala wọ́n gbà wá pàànà bíi sọ wípé iná fìlìjà náà ti gúrọ̀ fan yúrọ̀ zọ́hírù ha mìmbàtínì ha wàbàtínù ha mìmbọ̀hírì ha. anábì sallallahu alaihi wa alihi wasallam wọ́n ní àwọn yàrá àwọn yàrá ńlá àwọn yàrá èèmọ̀ kan bẹ nínú àlìjánnà ọlọ́run mọ̀ sí lára àwọn tí ó wà nú àwọn yàrá yìí wọ́n níbi táwọn yàrá àwọn ilé gíláàsì ni. a máa rí inú rẹ̀ láti ta bá a ṣe máa rí ìta láti inú a ẹ̀ mọ̀ rú àwọn ilé báwọn ọlọ́run mọ̀jẹ̀ á wà nú àwọn tí ó wọ̀ọ́rú ilé onígíláàsì àràmọ̀ǹdà yìí irú ilé ìwárè kèé ṣe fírì kèé ṣe ọ̀fẹ́ àádá lọ́hùn ọlọ́run ti specially prepared it will be specially packaged àwọn wo ni wọ́n ṣètò rẹ̀ lẹ̀ fún àwọn wo ni wọ́n pa léṣe ẹlẹ́dẹ̀ àwọn wo ni wọ́n tọ́jú ẹ̀ pamọ́ fún wọ́n tọ́jú ẹ̀ pamọ́ wọ́n ṣe lọ́sọ̀ọ́ lẹ̀ lèmọ́nà àtọ́hámọ̀ tọ́hámọ̀ fẹ́ni tó láàánú lójú tí máa ń fáwọn olòṣì lóúnjẹ ń máa ń fáwọn opó lóúnjẹ ń máa ń fáwọn ọmọ òrukàn lóúnjẹ ń máa ń fáwọn arúgbó lóúnjẹ ń máa ń fún àwọn aláìní lóúnjẹ ìmọ̀ ń fún àwọn tẹ́bi ń pa lóúnjẹ. wàá fúnṣà sálámà ẹni tí máa ń fọ́n sálámà kí sáwọn mùsùlùmí ara àwọn tí ó wọnú ilé yẹn nu wàsọ́lá bíi láìlì ó tún wá ń gbèrún dúó lóru wà náà sùn níyà nígbà táwọn èèyàn ti ń sùn ẹni tó jí láàrin òru táwọn èèyàn ń sùn táwọn ran òun sì ara dìde ó sì ṣe náfìlà fọlọ́hún ilé yẹn ń bẹ fún un jàmọ́ ìmáàmù wa ibnu hibban wọ́n gba àdìsí yìí wá àwọn àáfàá aládìsí ní àdìsí lálàáfíà ni sheikh al-albani wọ́n wà ní àwọn tó ládìsí lálàáfíà nínú sahihul jami'a ọlọ́run já wà ní àwọn tí ó wọ ilé yìí o kò sí tí a fẹ́ lo àdìsí fún kọjá pé àṣẹ yìí máa ṣe náfìlà òru ara ń tí ó jẹ́ kéèyàn ò tó ní bùkátà sílé gíláàsì ilé àwòdátọ́lẹ́nu nínú àlìjánná òun ni. nínú àdìfí mi èyí tọ́já sí pé Sheikh Al-Albani wọ́n ládìísì yẹn lálàáfíà nínú sẹ́wùlì jami wọ́n sọ bẹ́ẹ̀ nínú ìrìwáwùl gọ́lìl wọ́n sọ bẹ́ẹ̀. anábì ń sọ ọ̀rọ̀ lọ ó ní alaykum bìkìyàmì láìlì anábì lẹ́yìn mùsùlùmí ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ẹ mójútó yìí máa jí lóru ṣe náfìlà o lẹ́yìn ọ̀ràn yẹn fàyínà wúdàbù sọlẹ̀hínà kọ́bùlà kún ẹ̀yin kọ́lẹ́ẹ̀kọ́ jí lóru ìṣesí àwọn ẹni ire tó ti lọ nínú àwọn ànábì ọlọ́run àtàwọn tó gbà wọ́n gbọ́ tó tẹ̀lé wọn ìṣesí àwọn ẹni ire tó ṣáájú yín ni wàkúrúbàtán ìlàlọ́ọ̀ ìmọ̀ jílòrú ṣe náà fìlà ara ń tá a fi máa ń wá sọmọ ọlọ́run ni kódà nínú tá a fi máa ń mọ mọ́kúlísù tá a fi máa ń mọ mọ́ni umoli mọ́kúlísù àwọn wo làwọn tó ń ṣèjọsìn nítorí tọ́lọ́hún ìjọsìn ọ̀sán ṣé àrími lè wọ̀ mọ́ èèyàn lọ́wọ́ ìjọsìn ọ̀sán ṣé àrími rìyà show off ó lè wọ̀ mọ́ èèyàn lọ́wọ́ ìjọsìn òru ẹnìkankan ò rí ọ èyàn sì gbóòórùn rẹ̀ lẹ́yìn bóyá ìyàwó rẹ̀ tẹ́ bá jọ ń gbénú ilé àbáwọn ọmọ rẹ̀ tó bá ti dàgbà náà lè mọ̀ kí bàbá àwọn máa ń jí lóru tí ó sàlùwàlà kódà ó tún bẹ nínú àwọn sáláfù sọ́ọ̀lì níbi tí kìyàmù lẹ́lì tí wọ́n dé ìyàwó wọn gan onímọ̀ kí wọ́n jí lóru wọ́n mọ̀ dọ́gbọ́n yọ látara kí wọ́n sáfẹ́ ṣe class pé ọlọ́run nìkan làwọn fẹ́ jí fún débi pé ìyàwó wọn gan òní fura pé wọ́n ń ṣe náfìlà òru á ọlọ́run fáwa náà ní ìkíláàsì jẹ́ a lè máa ṣe nǹkan torí rẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó ní ṣe sí àwọn ẹni rẹ̀ tó ṣáájú yín ni wà kúrúbàtán ìlàlá ó tún jẹ́ ní tí ó máa sun wà mọ́ lọ́hùn ó jẹ́ ní tá a fi ń sun rẹ̀ ni mọ́ ó jẹ́ ní tí máa ń fàsùn mọ́ láàrin ẹrú àtọ̀lọ́hùn ọba olówó ẹ̀ ìyẹn nìkan tún wá kọ́ ọ́ wàmánihàt heart ifmi ó tún máa ń kọ̀ fún yàn ó máa ń hànà fún yàn kó ń bí ẹsẹ̀ ẹ̀ẹ́dì pẹ́ lómi ńgbà tí lọrụ lóru náà kí náà fi chaati pẹ̀lú opposite sex tán bá múná dé ara àwọn èèyàn tí wọ́n máa wo blue film tí wọ́n máa wo fíìmù bú lóru so nítorí bá ti á lóru yẹn yóò máa dà wọ́n láàmú lọ́sàn wọ́n á máa ṣe sìnà lọ́sàn ṣùgbọ́n ẹni tó ń jí lóru yóò mọ làǹbí ẹsẹ̀ hmm? yálà ẹsẹ̀ tá à ń fòru dá àbẹ́ yìí tá à ń fọ̀sán dá wàtẹ̀kìfírún lè ṣẹ̀yẹ àti yóò tún jẹ́ ń tọ́lọ̀ wọn máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ táwa ni ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ nínú wa ara àwọn àǹfààní tó ń bẹ níbi kìyàmù láìlì díẹ̀ níbẹ̀ òun la sọ yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ẹ̀rí tá a fà á mú wá ó jẹ́ mẹ́rìndínlógún ṣùgbọ́n tá a bá ní gbogbo ẹ̀ náà láàkó wá èèyàn gan gba ẹ́písòdù mẹ́ta mẹ́rin torí nàìjà dàdó bá wọn pẹ̀lú wọn bẹ́ẹ̀ rí tá a mú wá wọn ó ti jẹ́ ká mọ̀ pé náà fílẹ̀ òru ah! lẹ́yìn ìrun ọ̀ràn yẹn ló tán kàn nínú àwọn àrùn ẹ má jẹ́ àfọwọ́ yẹpẹrẹ mọ́ abẹ́lọ́hún kó ṣe nírọ̀rùn fún wa inshallah a sọ àwọn díẹ̀ nu táwọn àáfàá sọ tí máa jẹ́ kí náà fílẹ̀ òru kó rọrùn hmm? èèyàn fẹ́ máa jí lóru ṣe náà fìlà torí pé ṣàìtọ́nù àlẹ́ ìlànà tó lọ èṣù èfẹ́ kéèyàn ò rí náà fìlà òru ṣe kódà inú máa bí èṣù ni inú máa bí èṣù gan ni o kéèyàn wá rí náà fìlà òru ṣe à èṣù èfẹ́ kéèfẹ́ rárá torí pé n tó wà ní àdìsí ni pé téèyàn bá ti sùn téèyàn bá ti fẹ́ èso ọmọ wa sọ pé àlẹ́ ìkàláyé ló ń tọ̀wé òru rẹ kó máa gùn hmm? àsùn fọ́nfọ́n tẹ̀fọ́n máa sùn lọ báwọn nu ntẹ̀sùn máa sọnù kìí fẹ́ kéèyàn ò jí torí pé mi kéèyàn ọmọ jí lóru ṣe náà fìlà ìnira ní fésù àtàwọn ẹni èṣù táwa náà sì ti rí àwọn tọjọ́ nínú tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tí wọ́n bá ń ṣerú kéyà fún wọn so èso ìfẹ́ kéèyàn ò jí lóru àwọn aláburú tán bá wà náà lù àbádúgbò téèyàn ń gbé ìmọ̀ ṣe náà fílọ̀ òru kò ní jẹ́ àwọn aláburú tán máa ń fò kò ní jẹ́ wọn ò lè fò yóò máa disturb àjànà bú wọn tí wọ́n máa ń lò yóò jẹ́ ìmọ́lẹ̀ níbi òkun bá wà òkun ó wà paradà so èso ìfẹ́ kéèyàn ò jí lóru o yóò ní àlẹ́ ìkàlẹ́ ló ń tọ̀ wí ló ń àlẹ́ ìkàlẹ́ ló ń tọ̀ wí ló ń mo ní òru ọmọ wa gùn èèyàn wa nífẹ̀ẹ́ jí ọlọ́run yà wá ya ètè èṣù. àwọn àáfàá wa wọ́n sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó pọ̀ nípa pẹ́ni tó bá fẹ́ gbìyànjú láti máa jí lóru kó ṣàkíyèsí nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn-ún yìí. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun ni kéèyàn kọ́ ní ìkìláàsì kọ́tà nìyẹn rẹ̀ ṣe kí mo fẹ́ máa jí lóru nítorí tọ́lọ́hún wàláàzù ìpinnu ẹ̀mí strong determination torí ní tọ́ba jọmọ́tọ́ ọlọ́run kìí fẹ́ rọrùn àfi kéèyàn ó di àmúre kéèyàn wà strongly determined kéèyàn nípinnu ẹ̀mí pé màá rí ṣe èyàn ó tún àníyàn ṣe èyàn ó wà nípinnu ẹ̀mí tó nípọn pé mo fẹ́ máa rí tọ́lọ́run ṣe. lẹ́yìn eléyàn àwọn àáfàá lẹ́nu tó fẹ́ máa rí náà fílọ̀ òru ṣe ó dáa kó tètè máa sùn lálẹ́ ara contemporary challenge mi nìyẹn á rí i pé kálukú ní ìsìn á tẹ fóònù sùn ni fóònù alẹ́ òun ni kálukú ó fi wo kí ló ṣẹlẹ̀ ní Facebook kí ló ṣẹlẹ̀ kí ló wà ní WhatsApp kí ló ń ṣẹlẹ̀ ní Twitter fáwọn tó ń lo Twitter kí ló ń ṣẹlẹ̀ ní Instagram fáwọn tó ń lo Instagram kí ló ń ṣẹlẹ̀ ní Telegram fáwọn tó ń lo Telegram ẹlòmíì ò tún wo kí ni tó bá dé ní Imo ẹlòmíì ò tún wo kí ló ń ṣẹlẹ̀ ní Gmail alẹ́ òun náà ni ó fi wo ẹlòmíì léwo tiẹ̀ dáago méjìlá aago kan nígbà tí ọba ìsùn àáfà àsàlátù kẹrùmínà naomi ni ìyẹn la ṣe rí inú àdìsí pànàbí àsàlám wọ́n kórìíra wọ́n sọ pé haramu ni tọ́ra àwọn míì tún lè ṣe àdìsí gbọ́ ara makrohat ara àwọn tí ò dáa tó hmm? ara àwọn bíi tá a lè pè ní detestable acts hmm? òun ni kọjá pé ẹ̀yìn ṣáì kéyìn tó máa sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe kì í ṣe ẹ̀sìn dẹ́lẹ́sẹ̀ so anabi asalam tó bá ti kí ṣáìtàn anabi ìbò orí ibùsùn ẹ̀ ó sùn nìyẹn sẹ́mọ̀ kò sì pé anabi ó tẹ fóònù kò sì pé yóò wo kí ní ṣẹlẹ̀ so tó ẹ pàrọ̀ náà bá lè tè máa sùn ara tí máa jẹ́ náà fílà òru ọ̀rọ̀ ni ara gan ó ti kọ oorun lápẹẹrẹ kẹ́nìkan ó sùn ní nine ẹ máa wo ó sùn di ten eleven twelve one two three four even tó bá jí ní four òru ó ti sọ̀rọ̀ seven hours oorun téèyàn bẹ́ẹ̀ lè sun wákàtí méje ara gan làlàáfíà ṣùgbọ́n sáago mẹ́sàn-án mẹ́wàá ń kálukú ń sùn bí so nínú tí máa jẹ́ kí náà fílẹ̀ òru ọrọ̀rùn ọ̀kan nínú ẹ̀ ní ká tètè máa sùn ọ̀kan nínú ẹ̀ náà ni kí wàhálà ọmọ pọ̀ jù lọ́sàn torí ẹni tí wàhálà rẹ̀ bá pọ̀ jù lọ́sàn gbogbo táwọn sọ làwọn àfáà wá ṣàlàyé o so yóò ti rẹ̀ lóru àti jí lè nira fún iláyàṣá Allah ààrẹ náà ni téèyàn bá lè máa san kọ ìlú là kọ̀ ìlú là oorun ọ̀sán oorun tá a máa ń sùn lọ́sàn-án yẹn pàápàá lẹ́yìn ọ̀run zuhuri láàrin asiri ẹni tó bá ń rí oorun yẹn sùn àáfà ó máa ń fa kí àlàáfíà hmm, kó wà lára lóru so bákan náà òun ni pé irú ẹni tó fẹ́ ṣe náà fi lóru yẹn àwọn tí ó lò ti gbé lẹ̀ prayer mat ẹ̀kọ́ wà nítòsí pákó búrọ́ọ̀ṣì toothpaste age, gbogbo ẹ̀kọ́ wà nítòsí ẹ̀ kó jẹ́ pé ó jí báyìí ọ̀rọ̀ ara ń gbé ni àtàwọn nǹkan míì táwọn àáfàá sọ bíi kó jìnnà sẹ́sẹ́ torí pé nínú tó ń ṣẹlẹ̀ tó ń kó bọ́pọ̀lọpọ̀ tiwa lónìí àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ kò kí náà fílẹ̀ òru ọ̀rọ̀ rùn mọ́ àṣírú ẹni yẹn máa jìnnà sí ẹ̀ṣẹ̀ kí tọlọ́run ó lè bá a rọrùn fún lóru láti ṣe àtàwọn nǹkan míì táwọn onímọ̀ tó sọ kọlọ́run kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa kó jẹ́ a lè máa jí ní òru. wákùtù kìámì láìl ìgbà wá nígbà tá a máa jí lóru gan àáfàá ní sọ̀láàtù láìlì tẹ̀júùsù fi awwali láìlì wà wásátì wà áàkìrì yìí kúlù dálíkà fáìlà Rasulullah sallallahu alaihi wasallam àfààní tá a bá ń sọ náà fílà ooru, èèyàn lè ṣe ní àkọ́kọ́ ooru, èèyàn lè ṣe láàrin gbùngbùn àárín òru bẹ́ẹ̀ náà lèèyàn ṣe ní ṣùgbọ́n àwọn ẹ̀rí tó wáyé ń òun dẹ̀ ní tànàbí máa ń ṣe jù àtàwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n wọn tó rí pé ọmọ ń pẹ́ sùn ní ìsìn nítọ́ dáa ni kò ṣe náà fi lòrù rẹ kó tó sùn so o máa retí àsàlátù khairu minan naum wọ́n fẹ́ sùn níbi eleven ara àkọ́kọ́ òru nìyẹn kò sí tó burú kó ṣe náà fi làárẹ̀ fẹ́ sùn ten o náà fi lọ fẹ́ sùn twelve o ṣe náà fi lọ fẹ́ sùn one ṣe náà fi là so òtún ẹni pé tá a bá fẹ́ mọ kí ni ìgbà wo ni àwálù láì ìgbà wo wo Hmm? kọdíbàdà alail òru ti bẹ̀rẹ̀ tó kálórùn wọ̀ seven lápẹẹrẹ òrùn wọ̀ ní kíni o seven pm so ká bẹ̀rẹ̀ láti eight wákàtí kan nine ten ká máa ka lọ́ba kálífàjà àríyàn ní five lápẹẹrẹ kéèyàn owó kíni how many hours níbẹ̀ láàrin seven pm sí five bóyá lẹ́sìn ten hours hours lẹ́yìn ó kù níbi three three hours thirty thirty minutes or twenty twenty minutes so that's the way awalu lail yóò fọlù sí around seven to maybe ten twenty second no be maybe ten twenty one be maybe around one two so almohim èèyàn sàpín òru sí mẹ́ta àkọ́kọ́ òru ni tàjúdù bá rọrùn bẹ́ẹ̀ kìyàmù láì èèyàn lè ṣe tó ti yé báwọn nísìn tó túmọ̀ sí pé yọ bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣáì ẹ̀yìn kí ni wọ́n o ẹ̀yìn ìṣáì òun ni so ẹni tí ẹ pé àkọ́kọ́ òru òtún rọrùn wásátù láìlì àárín òru lọ́rọ̀rùn fún o lè ṣe áàkìrù láìlì ìkan òru náà ni ó rọrùn àáfàá ní gbogbo tá a sọ kò sí ìtànà bí òṣèré sallallahu alaihi wa alihi wa sallam ìyẹn ló fà tí àáfàá wa Anas ọmọ Malik ó ní máa kú náà náà ṣá ànárọ̀ Rasulullah sallallahu alaihi láìlì musalliyan illa ra'ayna náà wọ́n lànà ṣàǹrọ̀ òun náà ìmọ̀ nílàrọ̀ àìnà ó ní sẹ́ẹ̀rì kọ̀fẹ́ sígbà kankan tá a rò pé afẹ́ ah, àròkọ yẹ kánà bí òjì lóru ṣe náà fìlà àfi kárí pọ́n ṣe náà fìlà kọ̀dẹ̀ sígbà kan nínú òru tá a tó rò pé ó yẹ kó sùn tá a tún rí lẹ́ni tó ń sùn náà bóyá ká lè gbọ́n tá a fáwọn aláṣẹ sọ yé kò sígbà kan rí lóru tánà bí òṣè náà fìlà kọ̀dẹ̀ sígbà kan rí tí ó sùn ó túmọ̀ sí pé lóru òní ní ìsìn tó bá pé òṣè náà fìlà ní àkọ́kọ́ òru ọ̀la ó lè jẹ́ pé yóò sùn ni tó yẹ pọ̀ tọ́la ó ṣe náfìlà ní òru mídù àárín òru ó lè jẹ́ pé ìtọ́wá ń tẹ̀lé kó tó fi sùn ó lè jẹ́ pé kan òru ló fi ṣe náfìlà kó tó fi sùn kò sígbà táwọn ẹbí ò ṣe náfìlà rí nínú àwọn àsìkò kò dẹ̀ sígbà tí ò ṣe kíni o tí ò fi sùn rí ìyẹn ní táàfà wàhánàs tí wọ́n ń sọ nínú hadith mọ́mú wa Bukhari Nasa'i àti mọ́mú Tirmidhi tí wọ́n gbà wá kọ́lọ́n kó bá ní sọ gbà wọn àfáà ní ẹ̀san olóore ìyẹn ni àáfàá wa alhafiz ibnu hajar alasqalani nínú fatihul bari àwọn wá sàlàyé pé ayé àṣetùmọ̀ tá a fa ní sọ pé iná sọ̀látàwù wà náwùmọ̀wù kánà yàtẹ́lif bìláìl kánà yàtẹ́lif bìláìl wọ́n ní pé sẹ́ ẹ rí òru ànábì tá a bá ń sọ̀rọ̀ pé ìrun tànábì máa ń kí lóru àti pó tó ń sùn wọn ló máa ń yàtọ̀ ó máa ń ṣe kí ni ó máa ń yàtọ̀ lóru kọ̀ọ̀kan so tiẹ̀ ní ìsìn kìí ṣe pé ànábì ní wákútàmù àyànà pé this is a àsìkò kan tó dá sálẹ̀ sá balbi hasabi mata ya sárọ̀ láwùlẹ̀ kìyàm bọ́ bá ṣe ro ànábì lọ́rùn sí láti jí lóru tẹ́lẹ̀ pé tó àwálù láìlè lọ́ba tó sùn ọba jí yóò kírun tẹ́lẹ̀ pé ìdajì òru ni yóò kírun tó bá sì jà sí pé ìkan òru náà ni ànábì tó ń bá tọ́ ọlọ́run lọ nìyẹn ọlọ́run bá ní kí wa Muhammad sallallahu alayhi wa ṣùgbọ́n kí wàá ní àsìkò tó lóore jù afdọ́lù àwòkọ́ọ̀tì yìí èwo nínú àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn a ti pín òru sí mẹ́ta báyìí àkọ́kọ́ ìkejì ẹ̀kẹta àǹfààní yustahabu kiyamu lail fi thuluthil akhir minal lail àǹfààní sẹ́rí the last one third ìdá kẹta òru tọ́kàn ìyẹn ló lóore jù ìyẹn ló lóore jù torí pé n tí máa ń ṣẹlẹ̀ láwọn wákàtí tọ́kàn ìyẹn ah, ọmọ ọmọ ń lágbára gan-an mọ́ ni àáfàá lọ́mọ ń ni o pé kódà nínú àwọn àsìkò dákẹ́ta òru tọ́kàn ìyẹn ọ̀wọ́n ń bẹ̀ tánà bí ìsábà fi ṣe náfìlà o so ti bó tẹ̀yà sí pé tó ṣe náfìlà láwọn àsìkò mẹ́rin yàtọ̀ sí ìdákẹ́ta òru ṣùgbọ́n pẹ̀lẹ́ rí ah, ìdákẹ́ta òru yẹn ló lágbára ju o kí ló sì jẹ́ àsọ bẹ́ẹ̀ òun náà ni àdíìsì eléyìí tọ́já sí pé màmú wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá àdíìsì àfa wa àbúrò rà ọlọ́mbà ni yọ́nú sí wọn tí wọ́n ń ṣàlàyé tánà bí n sọ pé yanzilu lọ́wù ìlàsàmọ́ ìdúnìyà kúlà láìlátín hìnà yẹ́bùkọ́ sólóṣù láìlì hìnà yẹ́bùkọ́ sólóṣù láìlì afáwa àbúrò rà ọlọ́mbà ni yọ́nú sí àfáwa àbúrò rà wọ́n lòdì sí ọlọ́run tí kí àtọ́lá ń bẹ fún ṣàlàyé fún wa pé ọlọ́run ọba wa gangan ó máa ń sọ̀kalẹ̀ sí sánmọ̀ ilé ayé kàmáyẹ̀líkù bìjàláàlìhí wà ọ̀dọ̀mátìhí wà kùdìrátìhí àti yanjú eléyìí náà tíra àkédà wà sí tíyà ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wà sí sánmọ̀ ilé ayé bó ṣe tọ́sọ́ lọ́n bó ṣe yẹ ọlọ́run bó ṣe pọ́n títóbi ọlọ́run lé ọlọ́run máa ń wá sí sánmọ̀ ilé ayé lóru ojoojúmọ́ tó bá ti di pé òru kù ìdá kẹta tó kàn fayokul ọlọ́run ọba ọba ọba adẹ́dà ọba àmì ọba ààrẹ ọba gbogbo wa ọba ọba àlékè ọlá yóò máa wá sọ pé anal maliku èmi ọlọ́run lọ́ba alẹ́ nǹkan lánìí emi mo lọ́sàn èmi mo èmi mo lèyìn èmi mo èmi mo ní tí mi èmi mo lè fagbára mọ̀nìlẹ́dì yẹ̀dẹ̀rú ní fàṣẹ̀jìbùlà ẹ̀yin èèyàn yìí ta ló fẹ́ ṣàdúà kí n gbàdúà rẹ̀ tá ń fẹ́ pè mí tá ń fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi kí n fún un hm? ta ló ń tọ̀hún tí ó ṣàdúà tèmi ọlọ́run ó gbàdúà rẹ̀ mọ̀nìlẹ́dì yẹ̀s alù ní fa òrùtẹ́yì ta ló fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi kí n fi lé lọ́wọ́ mọ̀nìlẹ́dì yẹ̀s tẹ̀gfìrù ní fàágùfìrù láà ta lẹ́ni tó fẹ́ wá mi lálàforíjìn ta lọ́sẹ̀ mi lọ́sàn tó fẹ́ túbá lóru tó fẹ́ kí n foríjìn òun kémi ọlọ́run ṣe kíni o kí n dẹ̀ foríjìn tó ti yé bá ní ìsìn ọlọ́run ó mọ̀ sọ bá ń tálùfájáde ó ṣe kíni o tí ó fi yọ. jama tá a bá wo àdíìsì yìí ó fi hàn pé operation ti máa ń ṣẹlẹ̀ ní ìdá kẹta òru tó kàn yín ó mọ̀ lágbára púpọ̀ o ó lágbára púpọ̀ torí ẹ̀ lànà bí àṣàlà nínú àdìsí àwa Aisha kọ́lọ́n kó bá ní yẹnu sí wọn wọn lànà bí àṣàlà ń gbà mí kánà yànnà mọ̀ àwòwálà òun lànà bí a máa sùn ní àkọ́kọ́ òru wàyọ̀kú mọ̀ àkírọ̀ yóò wá jí ní ètò bá kàn nínú òru fàyùsọ̀lẹ̀ ànàbí yóò wá kírun túmọ̀ yẹ́rìjọ́ ìlà àfẹ́ráṣì yóò wá padà sórí ibùsùn rẹ̀ fàyíza azinal mu'azin tó bá ti di wípé olùpè ìrun ó bá ti pe ìrun báyẹn kí lànàbí àsálàmù ó ṣe ànàbí ó sì jí sóti yé bá ní ìsìn tọ́jú pànàbí bá ní bùkátà kan tó fẹ́ gbọ́ bóyá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ so tó ti rí pé tó òun nídìí kó wọn wẹ̀ igi tásálà ànàbí ó wẹ̀ sóti yé àbí òye tó bá sì rí pé kò sí bùkátà kankan òun ò súnmọ́ ìyàwó òun táwa bọ̀ à ànàbí ó sálùwàlà wà kárajà yóò sì lọ mọ́sálásí ẹ̀ẹ́dì pànàbí inú àdìsí àwa náà ànábì èéfi èyí tó kàn nínú òru kèé fi ṣeré nínú àdìsí abdullahi bùnà amúrù bùnà as kọlọmba ní kí bàbá àtọmọ ó nípa ànábì nínú àhábà síyáàmù ilà lọ́ọ̀yì síyáàmù dawud ànábì láàwẹ̀ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù làwẹ̀ ànábì wa dawud aleyhi salam wà áhábà sọláàtì lálẹ́ àzàwàjálá sọláàtù dawud ìrùn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí nínú ànábì wa dawuda kánà yànnàmù nísfàlà yóò jí nídàjì òru wàyẹ̀kúmù sólùsà yóò tún jí sótìyé ní ìsìn kánà yànnàmù nísọ yóò sùn nídàjì òru wàyẹ̀kúmù sólùsà yóò jù wá ti di one third òru wàyànnàmù sódùsà yóò tún sùn ní one over six wàkánà yẹ̀sùmù yẹ̀wọ̀n yóò fìtìrù yàwó mọ̀ yóò gbà àwẹ̀ ẹjọ́ kan yóò tún jọ̀sán ẹjọ́ kan àti inú gbàtà nàbí dàda gan fi máa ń jí ìdá kẹta òru ṣe kí ni o ó wà ń bẹ gbogbo àwọn ẹ̀rí ìta bá ṣàjọ ó jẹ́ afolufola akhir minal layl ìdá kẹta òru ni ló lóore jù àti ìkú olórí salatu tatawwu àtúmọ̀ tẹ̀síwájú bi'idhni rahman subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asalatu salamu alaykum wa rahmatullahi wa barakatuh.